ìjọba nàìjíríà fúnra wọn ló ń pa àwọn ọmọ nàìjíríà lórílẹ̀‐èdè àgbáyé gbogbo nàìjíríà wà lára àwọn kan táwọn èèyàn wọn máa ń kú lọ́dọ̀ kékeré lọ́pọ̀ àwọn tí ìbá kóríire bá nàìjíríà ti máa ń kú bí wọ́n bá sì ti kú gbogbo ohun tí wọ́n mọ̀ gbogbo ọgbọ́n tí wọ́n gbọ́n gbogbo ohun tí wọ́n ní gbogbo ò sì parẹ́ nàìjíríà ni ó sì ṣòfò nítorí ó ṣeé ṣe kí wọ́n má ríro onílàákàyè tàbọ́ lọ́gbọ́n tàbí onímọ̀ láwùjọ wọn fúngbà pípẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n àgbáyé létò kan ètò náà ni wọ́n fi máa ń mọyì ọjọ́ orí téèyàn kan lè lò láyé lórílẹ̀‐èdè kan tó jẹ́ ẹnikẹ́ni tó bá kọjá arú ọjọ́ orí bẹ́ẹ̀ ó wọ ọlọ́run ni nínú ọdún tí wọ́n kọ fáwọn orílẹ̀‐èdè àgbáyé ọdún méjìléláàádọ́ta péré ní ti nàìjíríà ìyẹn ni pé béèyàn bá ti pọ́mọ ọdún méjìléláàádọ́ta ní nàìjíríà tó bá kú kì í ṣe pó sánkú àsìkò tó yẹ kó kú náà nìyẹn ọ̀nà tí wọ́n fi máa ń mèyí níṣirò iye àwọn èèyàn tó kú lọ́dún kan àti iye ọjọ́ orí wọn nígbà tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n rí ipá àwọn èèyàn tó ń kú láàrin àádọ́ta sọ́dún méjìléláàádọ́ta ló pọ̀ jùlọ ńlẹ̀ wa bẹ́ẹ̀ ní Togo nítòsí ń bí ọdún mọ́kànlélọ́gọ́ta ni ní Ghana ọdún mẹ́rìnlélọ́gọ́ta ni ní Benin ọgọ́ta ọdún ni ká má ti wá sọ̀lú òyìnbó ọgọ́rin ọdún léèyàn lè kú ní Britain àti Germany méjìlélọ́gọ́rin làwọn ti France Amẹ́ríkà sì jẹ́ mẹ́tàdínlọ́gọ́rin kí ló dé táwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń kú ní bí àádọ́ta ọdún ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ohun tó fò ju wàhálà tíjọba Nàìjíríà ń kó báwọn èèyàn ọbẹ̀ lọ kò sí ìtọ́jú fẹ́ẹ̀yàn kò sí bìkítà fẹ́mi paríparí ẹ̀ náà làwọn wàhálà ojoojúmọ́ tọmọ Nàìjíríà ń ṣe lọ́sẹ̀ tó kọjá ọmọbìnrin òṣèré kan Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá lòun lo wákàtí mẹ́fà gbáko láti rìn láàrin àjà sí Màgòdó bẹ́ẹ̀ làwọn kan ròyìn pójú títí làwọn sùn àwọn míì láago kan òru làwọn tó délé àwọn ẹni tó délé ẹ̀ láago kan lóru tí ó tún jáde láago márùn-ún àárọ̀ ọ̀nà dà kí wàhálà má pa á kí ló fa wàhálà ìjùpáwọn ìjọba nàìjíríà láwọn ń ṣojú títì lọ bíi pé ní gbogbo ayé nàìjíríà làkọ́kọ́ tí wọ́n ti ṣe títì márosẹ̀ ẹ wò dààmú tó báwọn èèyàn nítorí ipá wọn fàṣọlá fẹ́ fi tipátipá parí ọ̀nà ìbàdàn sẹ́kọ̀ọ́ kí buhari sì ṣí kó tó máa lọ ẹ jẹ́ àfojú inú wò ó gìrìgìrì agbára òdì tí fàṣọlá àtàwọn èèyàn ẹ̀ kó sọ́nà ìbàdàn yìí bí wọ́n bá lórú agbára bẹ́ẹ̀ látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀nà yìí iṣẹ́ náà gbọ́dọ̀ gbà wọ́n jọdún mẹ́ta lọ ó pẹ́ tán nìyẹn ṣùgbọ́n kí la rí àwọn èèyàn yìí ti lọ́dún mẹ́jọ ńgbà tó sì kóṣù kan tí wọ́n fẹ́ lọ wọ́n rántí pé ó yẹ káwọn parí ọ̀nà yìí káwọn lè pe buhari kó wáá ṣí lọ́rọ̀ bá di gìrìgìrì nínira ayé àti tọ̀run bá papọ̀ lórí àwọn ọmọ nàìjíríà ní kálukú bá ń sunkún ojú báwo níjọba kan ó ṣe kóró èyí báàyàn tẹ́mi rè ogún ẹ wo ohun táwọn èèyàn yìí kan náà ṣe fún wa lásìkò tí wọ́n ní wọ́n fẹ́ pààrọ̀ owó kó tó wá di pé kinní náà lórí kò nídìí báwo lèèyàn ó ṣe máa fi rúyà yìí já àwọn èèyàn nítorí kíni ẹ wo iye àwọn tí wọ́n jí gbé tí wọ́n wà lákàtà àwọn ajínigbé tí wọ́n ń pa wọ́n sáyé díẹ̀díẹ̀ wàhálà yìí náà ni òun ló ń fa wà bí fàṣọlá bá mọ̀ pọ̀ náà ìbàdàn ṣe kò ṣe pàtàkì tó báyìí tó mọ̀ pọ̀ náà tó ṣe pàtàkì jùlọ ọ̀nà tí mọ́tò ń rìn jùlọ ní gbogbo orílẹ̀-èdè áfíríkà lọ́nà yìí kí ló dé tí yóò jẹ́ kó pẹ́ tó báyìí kí wọ́n tó múra láti parí ọ̀nà náà bí buhari bá mọ̀ pé òun fẹ́ fojú ọ̀nà yìí gbókun òun fẹ́ kó wà núùtàn pé òun lòún ṣe bẹ́ẹ̀ òun kọ́ ló ṣe o látòrí ọbásanjọ́ ló ti bẹ̀rẹ̀ àwọn yáàdùn àwọn gbà lọ́wọ́ ẹni tọ́básanjọ́ gbé e fún kí wọ́n tó dojú ẹ̀rù kí Jonathan tó wáá padà bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀nà náà tí kò sì tí ì bá jìnnà tí Buhari fi dé bí Buhari bá wàá mọ̀ pé òun lòun yóò parí ọ̀nà yìí kí ló ń wò látọ̀dún kẹjọ ṣó wáá yẹ kíjọba kan fara nàráàlú tó báyìí ṣùgbọ́n àwọn fúnra wọn kò kúkú mọ̀ wọn ò mọ̀ pé àwọn ń fìyà jẹ wá nígbà tó ṣe pẹ́ rompiléènì làwọn ń gùn àwọn ọlọ́pàá àti sójò sì máa tẹ̀lé wọn kiri láti kílé ọ̀nà fún wọn bí títí tì bá ti fẹ́ dojúrú nítorí pé yóò jà wọn àtàwọn ọmọ wọn yìí nítorí ẹ̀ làwọn ṣe rò pé kò sí wàhálà kò sí irú tí ó lè jà wá ohun táwọn bá ṣe fún wa la gbọ́dọ̀ fara mọ́ ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ìdí tá a fi dìbò yàn wọ́n sípò ní láti lè mú dẹ̀ra bá gbogbo ìlú ìjọba tó bá ń naráàlú lára ìjọba àwọn òjẹ̀lú ni kì í ṣe tàwọn òṣèlú rárá wọ́n wá jẹ wá lásán ni wọn ò wá sìn wá ohun tí ìnira tó bá bá wa ò lójú nìyẹn báyìí náà kọ́ ni yóò máa lọ títí ọlọ́run ó gbà wá lọ́jọ́ kan ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí